lókè ọ̀ya ọ̀tọ̀ ní mọ́sáàsì onísùnà ọ̀tọ̀ ní mọ́sáàsì onítọ̀ríkọ̀ wọn ò dápọ̀ ẹ lọ sókè ọ̀ya mo ti lọ Àbújá rí mo lọ Kaduna rí mo lọ Mẹ̀dúkùrí rí mo lọ Bẹ́níkẹ́bì rí mo lọ kánù rí mọ́sáàsì onísùnà ọ̀tọ̀ mọ́sáàsì onítọ̀ríkọ̀ ọ̀tọ̀ kò papọ̀ lẹ́ẹ̀fi gbọ́jà nílẹ̀ yorùbá tá a ti fẹ́ máa dàpọ̀ pé ọ̀kan náà jọ ni wá ẹ̀já jọ mọ̀ sàṣepọ̀ ní bí wàhálà yìí ó ní bí wàhálà yìí náà ọ̀pọ̀lọpọ̀ lè kéwòn ìsìn ó ti dojúrú bẹ́ẹ̀ lórí mọ́ríkàsì agége àwọn àfáàsì ń wọn bẹ̀ ó ń tọ̀rí kọ́ ni wọ́n ó ń jálàbí ni wọ́n kí lẹ fẹ́ kí àwọn ọmọ tó bá jáde ń bẹ̀ kí lẹ fẹ́ kí wọ́n yà ṣùgbọ́n mi ò ní èmi ò ní kórìíra sí àbíbù nínú mi ò ní kórìíra anybody nínú ọ̀rọ̀ ẹ̀sìn ló dà wá pọ̀ òun náà ni ó sì tú wa ká so àwọn ni wọ́n jẹ́ kó tú wa ká báyìí kí wọ́n kéde pé àwọn èso ń tọ̀rí kọ̀ mọ́ kí wọ́n kéde pé àwọn òṣèjálàbí mọ́ kọ̀ọ̀kan lọ́la kí wọ́n pera wọ́n onísùn náà but kí wọ́n kí wọ́n dìnáùnsì tọ̀ríkọ̀ kí wọ́n dìnáùnsì jálàbí. no wọn ò ní wọn kò sí súfì kankan mọ́ à súfì kankan ò sí ń ta súfì tá à ń sọ pé bí ẹ̀ bá pẹ̀ ló ń súfì níjọ́ nìyẹn mọ̀ kò sí mọ́ nísìnyìí ṣé ń wọṣọ súfì ni ṣé bí ta ti ń wọṣọ gíní tá à ń wọ àǹkárá tá à ń wọ léèsì lóòtú mọ péré ló ń súfí ìyẹn yà mọ péré lọ́láǹkárá onígínì onílẹ̀sì ni ah. so kí sheikh habib kọ́lọ́mbà ni tún wọn ṣe kí wọ́n dìnáùsì tọ̀ríkọ̀ ọwọ́ tí wọ́n gbà kí wọ́n fi ilẹ̀ kí wọ́n sọ ń lè ké wọn kí wọ́n sọ fún gbogbo ayé pé ọwọ́ tí mo gbà mo ti jù ú lẹ̀ ìyìnṣẹ́ gálàdì mọ́ gbogbo ẹ̀yìn àfa amẹ́ríkàsì ẹ lọ fọwọ́ ọ̀tọ̀ rí kọ́ ọ̀lẹ̀ ẹ mọ̀ sí gálàdì mọ́ orí burúkú ní bẹ́ńbẹ́ kí wọ́n sì bàbá bàbá tó tíra wọn ṣe káwá fi ọ̀rọ̀ bàbá sí ọ̀rọ̀ pé fídíò yìí ti pẹ́ làálàhù kọ̀dí táàbà pọ́bùlà mọ́ọ̀tì yìí bóyá bàbá túbá kí wọ́n tó kú a sì lè fún bàbá ní excuse pé bóyá wọ́n túbá wọ́n wá túbá o wọn ò túbá o ìyẹn ò kan àwa mọ́ eléyìí táwa ti gbọ́ yìí pé wọ́n fẹnu ara wọn sọ pé àwọn gbọ́wọ́ lọ́tún à ń gbọ́wọ́ lọ́sì yìí ẹ̀ ó ṣe é mú níwájú ọlọ́run pé ìdí tí èmi tí èmi fi gbà fún ṣèpà ádámà ní tèmi ó ní pé mo gbọ́ báyìí látẹnu wọn tọ́nà bá sọ pé òkè ètò ọgbọ́n òkè ó ti túbá fún mi kó tó kú o àhà aláwàsálà ẹ gbọ́dọ̀ mi yé so kẹ́nikẹ́ni má kóòtù mi pé ẹ ẹ mo ní bàbá ṣé kádàmọ́ wọ ná sẹ́mi mo dáná ni èmi kọ́ ni mo dáná náà o ìsìlẹ̀ tí wọ́n sásálì jẹ́ náà ṣùgbọ́n tèmi sọ ni pé èmi àti bàbá mi ò lè máa dákọ̀ àwọn àáfàá kí n dákọ̀ bàbá mọ́ ìyẹn ti bọ́ sẹ́yìn ìní wọn mọ kéwu o wọn mọ kéwu ṣùgbọ́n èlé fẹ́ sọ fún yàn pé lọ ka àwọn tíra báyìí tí wọ́n á máa dákọ̀ tíra àwọn lẹ́ni tí mo ti gbọ́ tó fẹnu ara ẹ̀ sọ pé òun gbọ́ ọwọ́ àgbà tó ń gbà ọwọ́ oríṣiríṣi àfa àtẹ̀yìn ó júwe àwọn èèyàn sí kò ní sọ bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ lẹ́nu. so ẹni tí ó bá gbọ́ mi yé kó gbọ́ mi yé o mi ò sọ pé bàbá kan kó wọ náà o ní ìsọ pé bàbá kan wà lìjẹ́ náà àmọ́ kò pọ̀ dandan fún mi kí n dákọ̀ wọn kí n tọrọ kinní kan fún wọn ẹ fi yín lẹ̀ lọ́dọ̀ ti tèmi o ẹ fi yín lẹ̀ èmi àti sáyẹ́dìsì ní àjọ àìsábàjọ gírí àbàtọ́ pé bóyá bóyá sáyẹ́dì ó ti wá ó tún ti gbó ó tún ti gbó gbé owó kan fún mi ẹ mọ èmi yàtọ̀ èmi ò sí inú ẹ̀ tẹ́nìyàn tíyàn lè bíráìbù mi ò sí náà tí yẹn lè bíráìbù nítorí kálukú bá ti sọ yóò dúró déwájú ọlọ́run àkíyèsí tí mo kàn ń pe àbá ni wípé tá a bá ń pe àwọn onísúfì sákìyèsí ká má máa bú wọn ká má máa fi wọn ṣépè ok ká sì má máa túwìtì ọ̀rọ̀ wọn bí ìgbà tó yẹ pé àǹtí ṣe blọ́gà tó ti yé bá a nísìn ẹ̀kọ́ la fẹ́ kọ́ àwọn èèyàn àwa sì dúpẹ́ lọ́dọ̀ àlọ́ọ̀ tọ́lọ́ ń pé kí ojú ti wó láti súnà ànábì tá a mọ̀ pé bídíà ni tọ̀ríkọ̀ jẹ́ tó sì jẹ́ abẹ̀sìnjẹ́ alihamdulilayi lórí ìyún àwọn bàbá yìí tí wọn ò mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti lọ wọ́n ti lọ pàdé ọlọ́run last caller wa rèé o now. ok bẹ́ẹ̀ ni ẹ ṣeun interruption ló fà á madam rẹ nísìn àwọn tọ̀ríkọ̀ wà káàkiri àgbáńlá ayé ṣùgbọ́n wọ́n mọ̀ wọn ara wọn àwọn ti nàìjíríà mọ̀ wọn ara wọn nàìjíríà nìkan la ti ń gbọ́ kẹ́nìkan bọ́ ta kọ́mọ sọ wípé bọ́ọ̀ bá jẹ èèyàn ò lè di èèyàn ẹ̀ lè gbọ́ lágbàáyé ń bò mí o. ẹ lè gbọ́ lórílẹ̀‐èdè mi o bẹ́ẹ̀ sì ni oúntọ̀dí kan ń bẹ́nu wọn oúnjẹ́làbí náà ń bẹ́nu wọn o àwọn ń ṣe aburú tiwọn wọn ò pariwo ẹ̀ síta nílẹ̀ Yorùbá wọ́n ń pariwo aburú tiwọn síta ni nílẹ̀ Yorùbá yìí láti gbọ́ tẹ́nìkan sọ pé sọ̀rọ̀sọ̀lì fàátì kì í ṣẹgbẹ́ Ọlọ́run ṣe é gbọ́rú ẹ̀ lórílẹ̀‐èdè míì ní nàìjíríà yìí nílẹ̀ yorùbá yìí láti gbọ́ tẹ́nìkan sọnú àwọn oníṣúfì tọ̀ríkọ̀ wípé ànábì ni ìmáàmù aláwo ni dàdáánì gbogbo àwọn ọ̀rọ̀ tó lè tó lè tó lè jẹ́ kí sámù jábọ́ ilẹ̀ yorùbá lẹ́ẹ̀sì máa gbọ́ látẹnu àwọn oníṣúfì tọ̀ríkọ̀ látẹnu àwọn àfọ̀njálàbì lórílẹ̀‐èdè míì wọn è wí gbogbo wóróworó yìí jáde nígbà tí wọn bá sì ti wí jáde àwọn súnà sì máa pèpè síbi òdodo wọn nǹkan sì máa lọ ní mẹ̀lọmẹ̀lọ wọ́n jọ máa mánéjì ara wọn but nílẹ̀ Yorùbá èyí náà mọ tí wọ́n máa ń sọ nílẹ̀ Yorùbá náà èyí náà mọ tí wọ́n sọ nílẹ̀ Yorùbá ìsọkúsọ wọn ti pọ̀ báwo lẹ́sìn wá sọ̀sọ̀kúsọ. So tá à ní fún yín lésì sáàmù wòran ni torí pé bàbá tó bí yín àfáà ni bàbá bàbá bá yín àfáà ni bàbá bàbá bàbá bá yín àfáà ni tíyẹn ló wá fún yín ní ọtọ́rítì láti máa sọ wípé sàbàtúlẹ̀ fàásì kì í ṣẹgbẹ́ ọlọ́run ṣé nítorí pé gbogbo mọ̀lẹ́bí yín jẹ́ àfáà ńlá tí ìfàwẹ́kùn kírun tíyẹn ló fún yín ní ọ̀dásítì eh, ìgboyà láti máa sọ wípé ànábì ni Imamu ọlọ́run ni dàdá ní. how can we manage this rubbish how it is impossible we can't manage them we cannot keep silent kíyàn máa sọ ọ̀rọ̀ burúkú. Ìlọrin náà la ti ń gbọ́ tí kan sọ pé ẹ̀hún òun bá àwọn àlìjọ̀nù gbé fún dídí ọgbọ́n ọgbọ́n ọdún àbógójì ọdún ẹ̀ńgbà tó ń dé sílùú lọ́rin àwọn ọ̀bá ní kí gbogbo wáyà nẹ́fà kọ́ paná wí kọ́ paná lẹ́ẹ̀kan náà ni wọ́n bẹ òun ni. àwọn iná lẹ́ẹ̀mọ́ gbọ́ tí wọ́n mọ bọ́ọ̀ta tí wọ́n mọ sọ wípé ọmọ tó bá bíjọ monday olórí ire ni bọ̀sì yóò rúbọ ọmọ tó bá bíjọ tuesday olórí ike ni ṣùgbọ́n yóò ṣètùtù ẹnu wọn náà lẹ́ẹ̀tì mọ́ gbogbo wúrowúro yẹn àwọn kan ń túnlẹ̀ ṣe ẹ̀yìn ń bà á jẹ́ báwo la ṣe wá mánéjì ara wa bá a ṣẹlẹ̀ mánéjì ara wa ni pé ẹ̀yin tẹ́ fẹ́ balẹ̀ jẹ́ ẹ fi sínú ọkàn yín ẹ má wà sórí social media ẹ má publicize orí burúkú síta tẹ́ ẹ bá ti ń publicize orí burúkú síta ẹ mọ̀ ní nàìjíríà yìí nílẹ̀ yorùbá náà láti ń gbọ́ tí lórí social media tí wọ́n ń bú àbúrò rẹ̀ rà lọ́dí yálà ánìwò tí ń bú muhawiya ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè míì sórílẹ̀‐èdè wa nìkan làwọn oníwìrìdì wà ní sórílẹ̀‐èdè orílẹ̀‐èdè nàìjíríà nìkan ni wọ́n wà ní sílẹ̀ yorùbá nìkan ni wọ́n wà ní ó ṣe pọ́n máa mú wìrìdì bíi ẹ̀ ṣàì mọ̀ pé àwọn ọmọ yorùbá tẹ́ máa ti wà ń di irọ́ wọ́n máa ya dìgbòlugi ni ẹ wà àwọn christian náà ẹ wo bí wọ́n ṣe sọ ṣọ́ọ̀ṣì di ṣọ́ọ̀bù kìkì ariwo ni lọ́sàn-án lóru gbogbo ntẹ gbogbo àwọn tó bá ti wà nídìí rọ́lẹ̀ Yorùbá àṣejámi ni àṣejámi ni wọ́n omi omi omi ó já mọ́ wọn lọ́wọ́ kí ló dé so n tó ń fa pọ́blẹ́mù nìyẹn kó ń sunfí tó bá dé sáwíà rẹ̀ kó tẹnu bọnú àkèégbè kó bá wọn mùrí díẹ̀ sọ̀rọ̀ kọ́ mọ̀ sọ pé ńgbà tí sẹ́wù kan ń bọ̀ ẹ̀ ń gbọ́ ńgbà tó wà ní bàálù kí ló kọ rẹ̀ pẹtrol wá tán sẹ́wù wá lọ tọ̀ ọ́ bẹ́ẹ̀ gbogbo jẹ́gẹ́jẹ́gẹ́ ẹ mọ̀ sọ ń mọ́ tẹ́ bá ti ń sọ ń á mọ̀ dá padà sí lẹ́nu níparí àdúpẹ́ lọ́dọ̀ Allah bàbá wa Sheikh Adam bàbá ni wọ́n jẹ́ fún wa bàbá ni wọ́n jẹ́ fún wa wọ́n ní mọ̀ kéwú wọ́n gbọ́ lárúbáwá wọ́n mọ̀ náwù wọ́n mọ̀ sọ́rífù wọ́n mọ̀ mọ́ntìkì wọ́n tún mọ̀ tàn àkọ̀tàn ni wọ́n elédè ni wọ́n pèdèpèdè ni wọ́n. ṣùgbọ́n èmi ò bùkátà sí wọn kí n sì ní darí ẹnìkan sí tírà wọn pé kó lọ máa kà nítorí pé bàbá fẹnu ara wọn sọ pé àwọn gba ọwọ́ oríṣi bíi mélòó kan ní àgbà tó gbà nínú ọwọ́ àwọn túrúkù sòfíà ibi tí ẹ̀kọ́ ti rọ̀ nìyẹn. èmi ò wá pe bàbá ní kẹfìrì kí n pè wọ́n ní ẹlẹ́bọ̀ọ́ ok ṣùgbọ́n mùtẹ́díhùn ni bàbá mùtẹ́díhùn oníbídíà ni wọ́n torí pé kò sẹ́ni tó lè sọ pé súnà ni gbogbo tọ̀rí kọ̀ tí wọ́n ń sehùn kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ ọlọ́run wa ti á bá wọn ṣe báyìí o òun sì láyé mọ́ tí wọ́n bá ń bẹ láyé ni tábàjọ́ ń bẹ ládùúgbò òun ní kí òun lẹ́yìn wọn àfi tí wọ́n bá tú níbi tọ̀rí kọ̀ tí wọ́n kí wọ́n gbà. now ẹ̀yin tẹ́ bá àfa àsáìdì ṣe wá ní fídíò ilé yìí lọ́wọ́ mo wá ń bá gbogbo ayé sọ̀rọ̀ báyìí wípé kí n tó lè chẹ́ǹjì kó ní mo kí fún mi tí mo wà lónìí ẹ dákun ẹni yòówù tó bá ní information lọ́wọ́ lórí pé bàbá o wọ́n tún bá kóun bìtọ̀rí kọ́ o síwájú ọjọ́ ikú wọn. Si kó dákun nítorí Allah kó dákun nítorí Allah kó fi ránṣẹ́ sí mi ìyẹn ní. ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí yẹn o tàbẹ́ ẹ̀rí sẹ́rí bàbá ti kú ẹ̀jẹ̀ á tún ẹ̀yìn bàbá ṣe ṣe àti gbọ́ bàbá ti kú ẹ̀jẹ̀ ká tún ẹ̀yìn bàbá ṣe kíra àwọn ó ṣe é pín sí méjì eléyìí tí ò dáa rárá tí ò dáa rárá ẹ jẹ́ ká bẹ́rí ẹ̀ ká bẹ́rí rẹ̀ bí ìzá tàlájà ká bẹ́rí ẹ̀ mo tún gbọ́ kan táfà sáyẹ́dì tó ń sọ fáwọn náà wọ́n tún ṣe falisafa nùbúwà falisafa tó nùbúwà ok èmi ò tí rí tíyà yẹn èmi ò tí rí tíyà yẹn rí o so àmọ́ náà sá dàkọ rẹ̀ wọ́n ń wọ́n sàdàkọ rẹ̀ ok now wọ́n wá ń sọ pé nínú rẹ̀ wọ́n sọ pé bàbá sọ pé obìnrin lè jẹ́ ànábì ọlọ́run irú ọ̀rọ̀ burúkú báyẹn tó bá wà ń bẹ̀ ẹ̀yin ọmọ bàbá ẹ̀ lọ́jọ́ kúrò ń ṣe ráwọn eléyìí náà irú tàríkù dáwà yìí irú alìsílámù fi nàìjíríà yìí irú bí wọ́n ṣe mú fi ìtàn fífọ́ àwo pépà àwọn oníṣúfì tìjàníyà kọ̀dìríyà sàlùsíyà yẹn ẹ lọ dìlítì ẹ̀ kúrò ń bẹ̀ ẹ jẹ́ ká ṣe àtúnṣe lẹ́yìn bàbá ni àbẹ́ lọ́hùn kí n tí bàbá fi ilẹ̀ kó bàjẹ́ ẹ jẹ́ ká ṣe àtúnṣe iṣẹ́ ọwọ́ bàbá ni ìyẹn á máa ṣe àtúnṣe iṣẹ́ ọwọ́ òkú lẹ́yìn òkú tó ti yé bí àpẹẹrẹ ní bóyá kí òkú tó kú ọ̀dà bí rí ilẹ̀ mùsùlùmí sì ni lẹ́yìn ikú rẹ̀ àwọn ọba change bírì yẹn á sọ di ibi tí wọ́n ti ń ṣe juice tí wọ́n ti ń ṣe juice tàbí tí wọ́n ti ń ṣe soft drinks. láàdá ó sì máa bọ́ òkú nínú sáré sọtiyé ká ní bàbá kan ó kọ́ bíúrì sẹ́ tó fi kú kẹ́yìn ọmọ rẹ̀ ẹ bá chẹ́ǹjì ẹ̀ kúrò ní bíúrì ẹ sọ́ di iléeṣẹ́ tí wọ́n ti máa ṣe juice jáde so ẹ lọ apply formula yẹn fún bàbá wa náà now waaleykum salaam kíákíá o àti fẹ́ kí zuri o. now. ẹ ṣeun láàrin ìṣẹ́jú kan sí méjì ní bírífù ẹ̀ ṣùgbọ́n ẹ padà sórí péèjì mi ìrújú àwọn sufi ẹ lórí YouTube ẹ tẹ́pà àbúrò yìí má àwọn ọ̀rọ̀ tí mo sọ nípa sufi ó wà ẹ lọ gbọ́ ṣe rí kí èèyàn ó kóra wọn jọ kí wọ́n sọ pé àwọn ń ṣe láéláé lọ́wọ́ àwọn ń sá láà. láì gbọ́wọ́ láì gbọ́wọ́ súfì kankan a kàn sọ pé ọ̀nà tẹ́ ń gbà sí yẹn kò wà kò wà pa ọ̀nà tó wà pa tó bá súnà mu jùlọ ni pé kó ní kálukú mọ́ dá tiẹ̀ ṣe irú àwọn yẹn àní sọ pé wọ́n gbọ́wọ́ ok ṣùgbọ́n the same zikiri yìí náà láìla ìlàlọ́ yìí asagafula yìí làwọn kan láwọn fẹ́ ṣe wọ́n wá ní wọ́n wá sọ pé àwọn fẹ́ ṣe é ní ìbámu sí ìlànà ṣéwù kan bíi ṣéwù amada bíi ṣéwù abdulkadiri bíi ṣéwù sanusi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n bá láwọn fẹ́ gba ojú ọ̀nà ṣéwù ṣe é àwọn yẹn ni wọ́n máa gba ọwọ́ ìgbọ́wọ́ ni pé wọ́n gba àdéhùn pé àwọn ò máa ṣe kínní lọ o títí di ọjọ́ ikú àwọn yẹn náà ń pè ní gbígba ọwọ́ wọ́n lè wá náwó sí ṣéwù wọn. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ in tí wọ́n fi pè wọ́n wọnú tọ̀ríkọ̀ ni pé láìláìláláò lẹ́ẹ̀mọ̀ ṣe aságáfùlà lẹ́ẹ̀mọ̀ ṣe wọ́n sì ti wá mú wọn lóhùn wípé ẹ̀ ní fílẹ̀ dọjọ́ ikú yín tí wọ́n bá ti wá wọnú ẹ̀ báyẹn tán tí wọ́n ti dè wọ́n pẹ̀lú ìgbọ́wọ́ yẹn àdéhùn yẹn báyà yẹn tí wọ́n ti fi dè wọ́n ìgbà náà ni wọ́n wàá máa sọ fún wọn pé irú yẹn báyìí ni ṣéwù jẹ́ irú àdìọ́kàn báyìí ní ń bẹ lójú ọ̀nà yìí ìwọ náà sì gbọ́dọ̀ ní lọ́kàn bẹ́ẹ̀ ní àwọn àdìọ́kàn kan tó já sí wípé tá a bá ṣẹ́rí ẹ̀sìn kí lọ́lọ́ ń sọ kí lànà bí wí yóò máa túmọ̀ sí ṣíríkù yóò máa túmọ̀ sí kúfúrú ìjọ ti yé bá nísìn so ẹ ń bá wá fẹ́ wá mọ kí ni àwọn nǹkan tẹ́ máa ń gbìn sí wọn lẹ́mìí lẹ́yìn tán bá ti gbọ́wọ́ tán kó lọ gbọ́dù ju àwọn sufi kó lọ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ nípa Tìjàníyà Kọ̀dìríyà lórí YouTube ìjókòó yóò sì fún yẹn. Assalamu alaikum. Last question. Now, ẹ sọ̀rọ̀ yín kíákíá mo ti fẹ́ parí ẹ̀. Àmín. mi ò ṣe prógámù mọ́ lónìí fún tọ́píkì eléyìí o program mi ti ń bá ṣe ó dalẹ̀ ìsáídà ọ̀rọ̀ ọ̀fẹ́ tàbọ̀rọ̀ fíkìú ṣe ẹni tẹ fẹ́ béèrè ni kí lẹ wí. ọyẹ sáré béèrè sá. Okay. Naam. Naam. Mm. Naam. ẹ ṣeun. ẹ ṣeun. naam naam jazakumullahu khairan ẹ ṣeun àwọn èèyàn ti gbọ́ àmọ̀ràn tí ẹ mú wá sà tí ẹ ti gbọ́ wọ́n ti gbọ́ àmọ̀ràn tí ẹ mú wá wọ́n kálukú sì di tó bá fẹ́ dìmú yóò dìmú nínú rẹ̀ èmi ò sí nínú àwọn tí ń da orí social media láàmú àwọn ìjókòó tí mò ń ṣe ní gbogbo ọjọ́ sunday mo máa ń ka tírà hadisi látago mẹ́sàn-án dàgbo méjìlá ní alaalẹ́ ìṣẹ́dá kí n ṣe prógámù ọ̀rọ̀ ìfẹ́ tàbí kí n ṣe prógámù ọ̀rọ̀ fíkìú irú ìjókòó eléyìí ó máa ń jẹ́ ìjókòó pàjáwìrì lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ò bá sì kàn náà yìí dá mi ò ní í jáde bákan náà sì ni pé èmi ò sínú ẹni tí máa búyàn èmi ò sínú ẹni tí máa fìyàn ṣépè so ẹni tí ó sì gbajúmọ̀ pẹ̀lú èpè àti èébú alihamudulilayi òun náà ti tú bá aha òun náà ti tú bá níbẹ̀. alọ́kùn wa lọ́wọ́ ẹ ṣeun torí wọ́n ti pè ń lọ́dọ̀ wa wọ́n ti pè ń lọ́dọ̀ wa ẹ ṣeun ẹ ṣeun gẹ̀ẹ́sà fún mi lọ́kẹ́ra. so jama níparí aláwo ni ọba tó mọ ìkọ̀kọ̀ òun sì lọ́ba tó mọ gbangba tó mọ gbangba òun lọ́ba tó mọ ìkọ̀kọ̀ ó mọ kọ̀kọ̀ ṣéka ádámọ̀ jù wá lọ fásiwá táwa mú wá ni pé tọ̀ríkọ̀ ìmọ̀ bẹ̀sìn jẹ́ tí ẹnikẹ́ni bá sì ti sọ pé onítọ̀ríkọ̀ ni òun àwa tá a jẹ́ alùsùn náà àní nǹkan kan bó ti ṣe pọ̀ mọ́ kò jù báyẹn lọ so eléyìí ò wá ṣe eléyìí wá sọ̀rọ̀ pé yẹn ẹ ká máa ní bàbá kan ẹ sáfẹ́sì ni àbí kí sáfẹ́sì nǹkan kan àní nígbà tá a bá ti ní nǹkan ọ̀kan wá mọ́ so ewu làbọ̀ tí sáà mọ̀ sọ pé ṣé àfẹ́sì ni àbí kì í sáfẹ́sì bọ́bá jẹ́ àfẹ́sì ọ̀ tẹ̀lé tó mú wá ni tí èbá sáfẹ́sì sọ tẹ̀lé ni. So, gbogbo yẹn ànídìí ẹ̀ ànídìí ẹ̀ so a kàn wá sọ pé à ń retí ẹni tí ó bá wa pé tó bá gbọ́ pé bàbá túbá kó ṣe fídíò rẹ̀ fún wa tàbí kó sẹ́lì fídíò ẹ̀ sí wa pé bàbá o wọ́n túbá kó lójú ọ̀nà tọ̀rí kọ́ o kí ọlọ́gọ́ tó dé o inú mi ó dùn púpọ̀ tí n bá lè rí irú nǹkan bẹ́ẹ̀ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo tó sórí tí mo rí tí mo gbọ́ mo sì tó sórí rẹ̀ èmi ò lè fún bàbá lépè o ní tèmi o mi ò sì sọ pé bàbá ó wọ̀ náà o èmi kọ́ ni mo dáná o ṣùgbọ́n gbogbo èèyàn ti mọ̀ mí láti over thirty years wípé èmi o bíyàn bá ti lè sọ pé onítọ̀rí kọ̀ ni òun èmi àti onítọ̀hún àní nǹkan kan ṣe pọ̀ nínú ẹ̀sìn àní nǹkan kan ṣe pọ̀ nínú ẹ̀sìn so tẹ bá fẹ́ gbé ọ̀rọ̀ mi báyẹn ẹ̀pẹ́ lọ sẹ́ni pé mo ní ẹni ìwú tó bá ti sọ wípé onítọ̀rí kọ́ lòun o èmi àti onítọ̀hún àjọ dẹ̀sìn wa pọ̀ mọ́ nìyẹn o títí tí ó fi túbá bi tọ̀rí kọ́ rẹ̀ ṣìkẹ̀nà wasalaamualeykum wa rahmatulahi wa ti fún ọ yóò di wàhálà ẹ wá wo àwọn jìbìtì ẹ̀sìn àwọn jìbìtì ẹ̀sìn bíi ṣé ó ti jà á ní bíi ṣé ó ti jà á ní ṣé ó ti jà á ní kò lè kúure o kò tiẹ̀ wulẹ̀ kúure níná àti Mirza Ghulam Ahmadu wọ́n ti gẹ́ẹ̀tì sísítẹ́ẹ̀mù yẹn wípé ohunkóhun tí èèyàn bá sọ pé òun fẹ́ mọ̀ sí inú ẹ̀sìn ó ní ìdí àpúfà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn ti gẹ́ẹ̀tì ẹ̀ pé ohunkóhun tó o bá sọ pé òun ṣe o káwọn mùsùlùmí tó lè tẹ́wọ́ gbà o dandan ni kó o àpúfà wá látọ̀dọ̀ ọ̀tá ni látọ̀dọ̀ àdébísọ̀ ọlọ́wà àdébísọ̀lá kí nǹkan yẹn tó di àtẹ́wọ́gbà ìdí nìyẹn tó pé ṣé o ti jáde wá wò képe ah bó ló ń ṣe fẹ́ ṣe o ẹ jẹ́ kó ń sọ pé òun rí pàdé ànábì lànábì ló fún un ní kinní o ká lè ṣe kí ni.